الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد أدعوكم الله سبحانه وتعالى إكيولهم ولا رفنشن محمد صلى الله عليه وآله وسلم أيوتا سواجني بتي أروكو قاتسين ججو ننو يرايك كوا تسنشي شرح رياض الصالحين للإمام النووي عليه رحمة الله báàbù ta fẹ́ mú ì chapter yìí ó ní the last chapter tó parí pẹ̀lú volume 1 tíra yìí tó volume mẹ́rin tíra volume 1 part 1 chapter ta fẹ́ discuss yìí ló parí ẹ̀ tí ń já sí pé ọ̀nà àti ní àtẹ̀yìn àbí Allah subhanahu wa ta'ala kó fún wa ní àlàáfíà ara kó sì fún wa ní gbogbo ẹ̀mí in tí ò ní jẹ́ arójú tí ò ní jẹ́ aráyè láti má máa rálàyé rẹ̀ sí lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí kọ́lọ̀ mọ́jẹ̀ àrí àfi tó bá ti pé tẹ́sì náà ló bá tó fà tó bá ti pé tẹ́sì náà tún ní pé a tún wálé náà ni àmọ́ tó bá jẹ́ tayé lọ́ndàkùn mọ́jì ó kọjú wa tí ó ìsìláàmù tí ó fẹsẹ̀ wálé àti sí sọ́nà tó ṣe ojú wa sí Allah subhanahu wa kó ba ní bàdà fún wa báàbù tafakuri fi àwọ̀fíìmì makhluqati Allahi ta'ala وفناء الدنيا وأهوال الآخرة وتقصير النفس وتهذيبها ha, على الاستقامة ẹ̀rì pé chaplain fún chapter yìí ogun díẹ̀ in tí mọ́ mú fẹ́ bá wa sọ ń bẹ̀ tún lágbára ni ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ ṣàlàyé ń bẹ̀ fún wa gbogbo ẹni bá jó ní kíú náà gbára rẹ̀ kọjá nínú gbogbo ẹni tí ní kíú àmúti ẹ̀ wọ́n ní wọ́n máa rìsáìtì ibẹ̀ náà ṣùgbọ́n iye wa lè mọ́ sí sí túmọ̀ rẹ̀ báàbù tafakur ọgbà ọ̀rọ̀ yìí ó fẹ́ ṣàlàyé tí ń jẹ́ ìrònú nípa kínú fi àwọn makhluqati Allahi ta'ala nípa títóbi àwọn ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ́run bá dá ọ̀fẹ́ náà ìdúnìyà àti àlàyé tó ní ṣe nípa títan ilé ayé wa ahwalil akhirah àti àwọn kan bẹ̀rù tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ alkiyama wa sa'ir umuriha gbogbo alámàrí tó ní ṣe wa sa'ir umurihima gbogbo alámàrí tó ní ṣe pẹ̀lú títan ayé tó parí ayé àti alámàrí tó ní ṣe pẹ̀lú al'áhírọ̀ tán padà lọ òyìnkà màrùn-ún sí wa tafsirin nafsi wa tahdhibiha àti ká gbìyànjú láti jẹ́ kí ẹ̀mí wa kó mọ́ lórí kankan káàkì rí ẹ̀mí yẹn lórí kíni káàkì gbé wàhámlì ha alẹ́lẹ́tẹ̀kọ́mà káàkì gbé lórí fairness àti steadfastness steadfastness àti fairness ìfẹsẹ̀rin lórí òdodo tó yìí fi pàdé ọlọ́run bóò láti tírínì ẹ̀mí wa lórí ẹ̀ bó ni gbogbo tí ń lọ káàkiri ń sẹ̀mí ayé wa kò sí ní ẹ̀mí wa kó ní ju ojú ọ̀nà tọ́lọ́wọ̀n bá náà bẹ́dà bá ronú tó lò láàkàyè ẹ̀ o ní ó mú kó lè yọrí sí bí àbáyọrí sí kà ká ronú ó gbà wá yànjú rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo ohun tó bá lè mú wa láti ronú kan tí ó lè mú kí a rí tó ga déwájú ọlọ́run àti imani òdodo àti ìmàmàdájú tó lè mú wa pé nígbàgbọ̀ tó lè fọ ẹ̀mí wa mọ́ kò níbi ìdọ̀tí tó lè fọ gbogbo oríkèríkè ara wa mọ́ gbogbo nǹkan ẹ̀ láàmà ronú pa rẹ̀ bó láti fẹ́ ṣe alìmáàmù Nawawi yọ alẹ́ rahmatullah wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àyà kanu Qur'an kí ni àyà náà lùwà wá ní innama a'izukum bi wahida an taqumu lillahi masna jẹ́rẹ̀ ayàyẹ ń bẹnu sọ́rọ̀ tó fáwọ̀tọ̀ àyíbẹ̀ni sọ́rọ̀ sábà ní verse 46 Allah subhanahu wa ta'ala ó pọ̀ níṣẹ́ ńlá láṣẹ sallallahu alayhi wa sallam ó ní kó sàlàyé kẹkẹ fáwọn èèyàn ó ní Muhammad gbogbo èèyàn ni ó sọ fún kul inna ma a'idukum bi wahida dáúdájú wà sí kan tèmi ó ṣe fún yín kò sí wà sí kẹta tí ṣe fún yín ju wà sí kan lọ inna ma a'idukum bi wahida ìkìlọ̀ tí ma ṣe fún yín gbogbo gbà ìyẹ̀dújì ma ń gbà yín gbogbo gbà kò pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ ìkìlọ̀ ẹyọ náà ni ìkìlọ̀ yìí wà sí tẹba gbamútẹ múlò ìntẹ́ǹfẹ́ lórí alkiyama yóò mọ̀ tẹ̀yìn lọ́wọ́ kódà ẹ̀rù tí ó ma bà yín gbogbo tẹ́ ń gbọ́ nípa àṣẹlẹ̀ alkiyama tó báyẹ̀ lẹ́rù tó fòyàn láyà tó gbomijẹ lójú èèyàn kódà ẹ̀lànú ẹ̀ gbogbo ìdẹ̀ra nínú ọgbàlìjẹ́ gbogbo ìdẹ̀kùn ìgbádùn tí Allah subhanahu wa ta'ala àti oníṣẹ́ ńlá rẹ̀ Muhammadun sallallahu alaihi wasallam tí wọ́n ròyìn rẹ̀ fún wa náà wọn àkọsílẹ̀ al-Qur'an àti ìwé ẹ̀sìn tí ń jáde sí ànábì gbogbo àwọn ìgbádùn yẹn tẹ́bá ilẹ̀ tẹ̀lé nǹkan yọkan yìí ẹ ti jèrè ẹ̀ láti yàmà tẹ́bá ilẹ̀ tẹ̀lé nǹkan yọkan sóyí gbogbo ìbẹ̀rù ọjọ́ náà ìjìyà ọjọ́ náà ti ń bẹ fáwọn ẹni ibi gbogbo àwọn ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ tí Allah lori wa ta'ala wá lọ lórí ẹ̀ kẹrù rẹ̀ sì ń bà wá inú ẹ̀ an taqumu lillahi masna wa ẹgbẹ́ ìtẹ̀ láṣẹ ọlọ́run ọba ẹgbẹ́ dúó lórí ojú pọ̀nà bó ṣe payé láṣẹ rẹ̀ èyàn lè pé èyàn tẹ̀ láṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n kó ṣe wípé ọ̀nà tó ń gbé ìtẹ̀ láṣẹ yẹn gbà ó jọ́nà tí ẹrọ wà ń bẹ̀ ẹ bá bí àwọn ẹlòmíì náà ní ẹ̀sìn míì wọ́n ní kọmánmẹ́ntì ọlọ́run làwọn fòfin kódà nínú ìsìláàmù wà náà bàbá ara ó ní àṣẹ ọlọ́run náà làwọn tẹ̀lé àtàwọn tí wọ́n bá wọn tẹ̀lé àṣẹ ọlọ́run bá ti wù sínú islam àtàwọn míì táwọn náà wà ní islam tó bá wọn tẹ̀lé àṣẹ ọlọ́run bábájọ fojú ẹ̀sìn ọlọ́run bá wò á rí wípé wọ́n lè máa kílèmù pàṣẹ ọlọ́run làwọn tẹ̀lé ṣùgbọ́n kìí kìí ṣe ìlànà tí Allah subhanahu wa ta'ala kalẹ̀ fún nẹ́bí rẹ̀ pé kò bí ṣàlàyé rẹ̀ fún wa kìí ṣe ìlànà yẹn ló gbà ń tẹ̀lé in jẹ́ pé yàn gbé àṣẹ títẹ̀lé ọlọ́run ọba kalẹ̀ òun náà ni ọlọ́run ọba ṣe gbé fún kásì antakumu lillah ìwọ ọlọ́wọ́n bá ká ìfàbíṣe fún ẹ̀tọ́ tó ní lọ́wọ́ wa láti gbà kágbìyànjú ká fún bó ti tọ́ àti bó ti yẹ masna wa furada bẹ́yẹn bá ń dáwà kan masna lóònìkan sọ́lọ́hun kan sọ́lọ́hun òun nìkẹ́rì sọ́lọ́hun ọlọ́run ọba pẹ̀lú mọ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ó méjì àbí wọ́n tẹ̀ pé méjì kan bá ọba wọ́n fòrọ̀ ọ́dá àbí wọ́n tẹ̀ ń bẹ lọ́lọ́dọ̀ ọ̀dá tẹ bá sin ọlọ́run ọba tán fún mọ̀tàtàfà kárò ẹ ma wá ronú sí tẹ bá tẹ̀lé wọ́n sí tó ṣe ọlọ́run bá ṣe yìí ìgbà yẹn orí oríire tí ń bẹ níbi iṣẹ́ ìjọsìn yìí ayà yìí ìtọ́ka ló jẹ́ lórí ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá ṣe iṣẹ́ ìbáadà kan fọ́lọ́run ló ti ṣe sọ́sàtẹ̀ tó ń bẹ̀ àbósàtẹ̀ jù kí lèrè ń tó ní látara ṣẹ́ yìí nínú mímọ́ ọkàn nínú àfọ̀mọ́fẹ́mí àti àwọn èrì tẹ́dà máa rí jẹ ìbáadá kọ̀ọ̀kan tó ní ìbáadá ti tí Allah tó pàwọ́ lines of wisdom tó bí àyìn jẹ gbogbo iṣẹ́ ìbára tàà bá ń ṣe pé kalima kó èrè ara wa kalima ronú sí èrè wo ní nínú iṣẹ́ ìbára yìí tí mo rí léèrè tí ma ń tún ẹ̀mí èèyàn ṣe ní èrè jẹ́ tí ma ń fọkàn èèyàn má ní èrè jẹ́ tí ma ń kó èèyàn ní pápámọ́ra kúrò ní iṣẹ́ ibi ní èrè jẹ́ tí ma ń gbẹ̀yàn lóhùn kéèyàn dáwọ́ léṣẹ́ rí kó sì mọ́ kú lórí ẹ̀ kó sì kú sórí ẹ̀ kú gbọ́dọ̀ dàbí ẹni tó ṣe wípé ń sàwọn iṣẹ́ rí iṣẹ́ dáadáa tí ó ṣe bí ìgbà àṣà ni tó ń gbọ́dọ̀ ṣe ń bẹ àwọn èèyàn bẹ́ẹ̀ ojoojúmọ́ ayé ó láwọn kálíkà tí wọ́n jẹun lọ́dọ̀ rẹ̀ ó ní àwọn aláìní tí ń ní nǹkan ń bọ́ tí wọ́n lè mọ́ gbóúnjẹ ojúmọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kàkọ́ humanitarian services humanitarian services ní hmm, alkhadamatu lisaniya tí lábàlá ìjọmọ̀ ẹ̀dẹ́yàn ẹ̀tàràbà ní ó yẹ kí lè help ẹ̀ náà kò fojú ẹ̀sìn wo lẹ́fi rí àwọn kọ̀ọ̀kan láwùjọ tó bá ti pé ìròrí wọn nìyẹn ìròrí ká ṣe dáadáa ṣùgbọ́n ká máa rò nílànà tẹ̀sìn bí ìrù ní àwọn èèbó tí wọ́n kàn gbà wípé ó yẹ kó lè máa ṣe dáadáa bóyá for the purpose of record but kan so dáadáa yẹn mọ́ wípé ọba adẹ́dà ó pàṣẹ ká ṣe dáadáa yẹn òyìnbó ní ronú yẹn láíláí tó bá ti jẹ́ mùsùlùmí nínú wọn tẹ́sí sí iye irú ìsẹ̀mí yẹn ní ibẹ̀ lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan ní àwọn èèyàn wa lẹ́yìn àwọn ń bùkún láwùjọ wọn tàbísìkì ń bẹ lọ́wọ́ wọn àbákà wọn di méjì méjì a rí pé lóǹkà lóǹkà wọn sáwà tó wípé àwọn là ń wò àwa táà ní lọ́wọ́ pọ̀ wọn tí lọ àwa táà rí jẹ lèlè táà apọ̀ sọ pé ọlọ́wọ́ bá ní kí òǹkàwó ń wẹ́rẹ́ nínú wọn náà ló tún wá fún sàánú nílẹ̀ bá rí olówó bí méjì mẹ́ta nù fámílì yìí ó lè jẹ́ nìkan nù wọn òdówò pé fámílì yá ìdílé bàbá ìdílé ìyá yá ṣe nǹkan síbẹ̀ nínú àdúgbò yìí bó ti wò tóbi tó ẹ bá rí bí àwọn tọ́nà ń bùkún tán tó bí ogún bí ọgbà kódà wọ́n tún jẹ́ mùsùlùmí inú rọmọdán ẹlòmí gan ìfitọ́rù tí ń ṣe ní rọ̀mùdọ́n tó bá ti ṣe bárabàrabàrabàrà àwọn yóò kà máa pàrà bí ẹni kò ní sí má ní ẹnu bí ọgbọ̀n bí ọgọ́rùn-ún bẹ́ẹ̀ pé ẹ̀ méjì mẹ́ta péré ló bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ tó yìí dé parí ṣe wá rí nínú àwọn òǹkà kékeré tí ń ibẹ̀ gangan là lọ àwọn èèyàn a máa ṣe iṣẹ́ rẹ̀ láwọn èèkọ̀ kan bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ a máa wọ́n ṣe tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí àṣà bí ìṣe lásán máa ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀ wọ́n èé so mọ́ wípé àṣẹ ọlọ́ọ̀bá ló pa tí wa ta'ala mọ́ jẹ́ kí ṣe eré tó bá ṣe nínú Islam

nínú ìlú sísin yí lórí ìdànà Allah subhanahu wa ta'ala ẹjá mú àpòjúwe kan wá lápòjúwe bí ìrùn kíkí olúwa wa subhanahu wa ta'ala ó pàṣẹ kákírùn olúwa ta'ínú bí sọ́bẹ̀rẹ̀ wọn sọ́lá ẹ wá ránṣẹ́ pẹ̀lú kẹ́mọ́ sí sùúrù àti irinṣẹ́ méjì lèyàn fi ń wá ká máa kírun ìwọ́n náà sì kó ìsàdúrà sínú ká máa sàdúrà ẹba ń wá dáadáa wájú ọlọ́run kó máa ṣe náfìlà máa ṣe náfìlà tó bá ráfà ní kò dìde lóru ṣe náfìlà fún lóru títorí nǹkan yẹn lójú ọ̀sán lásìkò dùhá ṣe náfìlà ẹni pé lẹ́yìn àápẹ̀ sáàkì torí kì í sọjọ́ tèèyàn bá ń bẹ lọ́ọ̀ lórí kẹ̀kẹ́ náà ni ọlọ́ọ̀ máa ń sábà dáyàn lóhùn tí ó fún yàn nǹkan mọ́kànjú fi sùúrù tí ọlọ́run pàṣẹ rẹ̀ bẹ́ẹ̀ nípa láyé mi ìlú àwọn ní wàá kìlú sallallahu ha ya a ẹlẹ́lì fàṣà ìwọ̀n mọ́ǹkà kúrò níbi ìwà àbàjẹ́ àti àwọn àwà tọ́kàn kọ́ tí ó dà káwá ronú ìjẹ́ ẹ̀rùn táǹkì só léwa kún ní ìtẹ̀láṣẹ ọlọ́run só léwa kún ní ìgbìyànjú síbi iṣẹ́ rí só léwa kún ní ìdárayá gágá sí ìtẹ̀láṣẹ ọlọ́run ẹlòmíì tó bá gbọ́ ìpè kan lórí kátẹ̀láṣẹ ọlọ́run ìgbà yẹn òní ó rùn sí ìgbà yẹn yóò mọ̀ kọlẹ̀ ìgbà yẹn ni ó mọ̀ kagara lápẹ̀júwe ó gbọ́ hayya ala sọ́lá ẹwà kírun ìgbà yẹn ni ó mọ̀ òkúra bí jẹ́ pa látàrọ báyìí gbogbo àgbà tó ti jòkó tí báwọn èèyàn tó ẹjọ́ tí ò ìjẹ́ ìrun tá ń kí ìsó kún ní ìyára gágá láti ṣiṣẹ́ rẹ̀ ìjẹ́ ìrun tá jẹ́ ìkúnlọ́wọ́ fún wa lórí ṣe èyí tí sẹlẹ̀ láwùjọ wa òní ó kò ṣẹlẹ̀ sọmọ ó súnmọ́ ó wọ́n kò ṣẹlẹ̀ níwòye tọmọ ẹ̀dẹ́yìn fún ara rẹ̀ tó bá tún wá jẹ́ níwòye àwọn èèyàn láwùjọ lọ́tọ̀ọ̀tọ̀ lásìná wíwọ́n tó wọ́n kọmọ jókòó kóronú rẹ̀ lákàtà rẹ̀ sọ́lọ́wọ́n ọba ما هي الفوائد الإيمانية والثمرات المعنوية التي أجنيها وراء هذه العبادة kí àwọn èrè jẹ àti àwọn èso ìgbàbọ́ tí mò ń rí kájẹ níbi sí ìbádà yìí lẹ́yìn náà lọ́lọ́dọ̀dọ̀ ni láwọn èèyàn láwùjọ sàmà ronú sí tó bá ronú sí kí ní ṣẹlẹ̀ sí ọ ìbẹ̀rún tó kí jẹ́rùn yí kún ọ lọ́wọ́ rẹ̀tẹ̀ láṣẹ ọlọ́run ìjó kún ọ lọ́wọ́ láti lè ní sùúrù nígbàtàdàwò bá dé àti oríṣiríṣi àwọn àǹfààní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe kún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní ìdá hazabahu amrun tí àlámọ̀rí kan bá pín lẹ́yìn ìdá hazabahu amrun tí àlámọ̀rí kan kíkí ìyẹn ni wípé ibi tí ó sá lọ fún rescue tí ó ti sọ pé ẹgbà míì ara lè mí ẹgbà míì àyà ń fò míì èyí tó tún ṣẹlẹ̀ yìí kàmí láyà ìrún ní òkè tó bá rí tó bá bàánú jẹ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ó lè wá kí ní sọ́lá ó kí tó ń kọ́ lẹ́kọ̀ọ́ kó ní ìkórìíra fún gbogbo ìwà àbàjẹ́ sẹ́nu tó ń kí so kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ sẹ́nu tó ń kí so discipline yẹn kò nígbà àwọn ìwà àá àti gbọ́ mo pé mò ń kí nǹkan tó ń bá mi ń ẹ̀ nígbà tí ẹ̀wà ń wà yìí lọ́wọ́ lásìkò tí ọba ìkórìíra ìwà àbàjẹ́ ìkórìíra ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi sẹ́rùn ń sàǹfààní ẹ̀fún ẹ àbúkàn kírun yẹn lásán ni sẹ́rẹ̀ àwọn nǹkan tí wọ́n sàlàyé fún wa yìí ẹ wípé àwùjọ wa ẹjá wo realities ti lọ láwùjọ wa tó bá ti pé bí àwọn èèyàn ṣe ń kírun tó níwọ̀nba àwọn mùsùlùmí tá a tún kírun náà àwọn mùsùlùmí náà ẹnu ìyàwó tàǹkì ẹmọ̀pá kéréjà wọ́tà ìkí lọ kọ́lọ̀ òṣogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wá pé lẹ́nu àwọn tàǹkì yẹn náà a ń rí ẹ̀kọ́ ọ̀hún yẹn lò àwùjọ wa ìbá ti wà mọ́ sanitized jù báyìí lọ ìbá ti mọ́ jù báyìí lọ ṣùgbọ́n yẹn kò lápá nínú wa wa kò lápá nínú àjọ ayé wa nígbà ń bẹ gẹ́gẹ́ bá gbọ́ pé aláburú láwùjọ ó lè jẹ́ pò ń ah, wa a ma kí ni àbáyọrí àwọn iṣẹ́ ìrítà ń ṣe ìgbà yẹn a lè gba wá sí pẹ̀lú tó ń ṣe ọlọ́bà sallallahu tó fi ṣe fún wa o jẹ́ owó ọ̀ràn yìí tí ní káyọ zaka nínú owó wa tí zaka bá wọ̀ ọmọ yọ sí gbogbo àwọn ojú ọ̀nà tọ́lọ̀ ní kó yọ sí ó sì ṣàlàyé àǹfààní tí bẹ̀rẹ̀ ìzàká yíyọ ó ní khudh min amwalihim sadaqa ìwà nábì gbà nínú owó wọn kó máa jẹ́ ìtọrẹ àánú fáwọn tí ò ní tútọ̀ hero home kó fi fọ̀ wọ́n kó fi fọ̀ wọ́n mọ́ wọ́n ti tó lọ mọ́ ọ̀nà ìfẹ́fìgbà kówó yẹjọ àbẹ́ tó ti pé ń yapa àdéhùn ẹ má wọ́n rí ọjà yẹn dọ́dọ̀ yín lọ́ra àwọn yẹn bá rí yí ti fá lẹ́yìn kan tó padà rí ṣẹ̀ṣẹ̀ ni kí ẹ tọrọ pé èèyàn ṣoògùn owó o torí bí èèyàn bá ń ṣẹbọ tó fi ń wówó tó ń ṣẹbọ tó fi ń ní bó yọ zakaju bẹ́ẹ̀ lọ́lọ́hùn nígbà kó yọ bẹ́ẹ̀ lọ́lọ́hùn ṣùgbọ́n à ń jàǹbá àdéhùn à ń yapa àdéhùn ìwúrú àwọn kan irọ́ pípa lọ́rọ̀ ẹni tó bá ń ìmí kò gún pa ó ka mọ́ kọ́nà ní gbogbo irú àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n bá ti yọ zaka rẹ̀ ọlọ́run fi mọ́ kò níbi àwọn yẹn wáwò tó bá yọ zaka náà dúkìá rẹ̀ zaka yìí fọ̀ mọ́ kò níbi jó fún ọmọ kò níbi àwọn ẹ̀ṣẹ̀ sóòtẹ́ yọ zaka owó rẹ bí jẹ́bó bá yọ sójá fọ̀mọ́ fẹ́mi rẹ òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa àwọn bọ̀rọ̀ kìíní wa ọkàn wọn mọ́ ọkàn wọn lè tó gbé zakata láwọn yọ̀yẹ̀ náà kò lápa lára wọn wọ́n dáwà ìsẹ́yìn bá jẹ́ ní tí yọ zaka yẹn bó yẹ kó yọ nínú èrè tí Islam lẹ́yìn ó mọ̀ zaka yẹn ọkìnyìn ó rọ̀ sẹ́yìn tí ò ní gbogbo bọ̀rọ̀ kìíní àdínì olówó nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá ló jẹ́ mùsùlùmí bá a bá rí 40% tí wọ́n tán yọ zaka ni yes ọlọ́run ti pọ̀ wọn létó a bá rí 40% tí yọ zaka nínú 40% tó zẹ àká yẹn nínú tó dèmí tí ń sọ̀rọ̀ lójú ni wípé 30% tí wọ́n kìí ṣe bí Islam ti ní ayọ ni wọ́n yọ <laughs> ọlọ́gbọ́sàánú inú àwẹ̀ ní wọ́n bá yọ yìí tó fẹ́ yọ 100,000 tó pé tó zakawọ̀ inú owó ẹ̀ tí ó yọ síta 100,000 naira ni ó lè pín ní 2,000 naira sí nàíjíríò kama àbáwọn èèyàn ní mọ́sánrájí sí zaka nìyẹn zaka kọ́ nìyẹn sọ́dá kọ́ nìyẹn ìmí ó bá sì jẹ tí zakawọ̀ inú owó ẹ̀ tí ó yọ síta bí afọ fẹ́ fọ́rẹ́ tàwọn náírà ni ó lè lọ gbé fún afọ rẹ̀ kan ẹ̀fáà rẹ̀ kan ní lọ gbé fún ó lè wá fi ní 1000 naira àbí 5000 naira yẹn náà bá wo àwọn èèyàn kódà tí tọ́ sí gan yóò fún tó fẹ́ fàájú ẹni yẹn ó fẹ́ fàájú ẹni ẹni káwọ̀ owó lóòtọ́ àmáyàwó ó sì mọ̀ tó fún lówó asúnmọ̀ àfà súnmọ̀ àwọn fọ́lọ́fẹ́ẹ̀sì kí wọ́n sàlàyé nípa di legitimate recipients of zakat mẹ́nu gbogbo mustahikuna ní zakat ọdá akẹ́lù zakawat àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n bá zaka àfikà bí wọ́n léèrè nígbàtà bá ti wọ́n yọ bó ṣe ẹka yọ yìí ẹ wà rí pé zaka yẹn yóò máa fàfọ̀mọ́ wa kó nú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni zaka yíyọ yìí yóò máa kọ́ wa ní kẹ́mìíràn fáwọn tí wọn ò ní yóò tún máa kọ́ wa lẹ́kọ̀ọ́ ká lè níwà farabalẹ̀ ìwà ìrẹ̀lẹ̀ ká má jẹ́ kí dúkìá ta níyẹn kó ṣe wá ní gáàrù kó gbẹ̀mí wọ sókè nígbà pé a ju àwọn tí wọn ò ní lọ wá sí ńlá lélẹ́ yìí o tọmọ ìdáyìn bá lè gbà wá sí yìí yóò di pé yéṣù láǹfààní yóò tó àwọn títí rẹ̀ sí ẹbẹ̀ subhanahu wa ta'ala kó mọ́sáyì tún kó tún ìṣesí wa